gbogbo àwọn tí wọ́n ń ṣe tí wọ́n ń gorí ipò rẹ̀ àtàwọn tí wọ́n ń wá ipò míì pátá nǹkan méjì ni wọ́n ń ròyìn tí wọ́n ó jẹ́ tí wọ́n ó jẹ́ so wọ́n ò rọlá èyàn sì máa gbóòkè dókè ọlọ́run àtúnṣọ kalẹ̀ ntí aṣíwájú wa yìí ń rò tí òun ò fi jọ àwọn yòókù ní wípé òní àtọ̀la ọlọ́run àtànẹ́bì ní ń wò ó ti mọ̀ pé bóun bá gùn lẹ́mí ọ̀sán àwọn ọ̀sán kò gómìnà kò wá fẹ́ kóun ó rẹlẹ̀ mọ́ tí ó fi fàyè lẹ̀ ó bá ń sàmì fún un ọ̀pọ̀lọpọ̀ ló ṣe gómìnà tó padà wá ń tọrọ jẹ tí ẹ yóò ní rí bẹ́ẹ̀. torí kinní kan kọ́ o torí pé kò sí tí ń bẹ lẹ́mìí rẹ̀ àfìbẹ̀rù ọlọ́run ẹ sì rí pé n tí èmi fi ń sọ pé mi lọ ọ̀dọ̀ olóṣèlú ni pé kìí ṣe ọlọ́run làwọn ń fẹ́ ayé ni wọ́n ń fẹ́ bẹ́ẹ̀ bá ń wá wòlíì gómìnà. Allah! Allah! ẹni tí ó ṣe déédéé tí ó túlù ṣe tá a gbé abẹ́ rẹ̀ ní ìgbésí ayé ìrọ̀rùn ọlọ́run mọ́fà máa bá mi kún. wọ́n ẹni tí ó ṣe dáadáa tí ó tún Kwara State ṣe tí gbogbo òkú wà nígbèsí ayé ìrọ̀rùn òní gómìnà wa ayé Abdulrahman Abdulrahman àgbẹ̀lẹ̀ ọlọ́run dákúmọ́ sábà máa kún onípa àwọn ọmọ ìyàwó kọ̀ọ̀kì láéláé. ọlọ́run mọ́sà máa bá wa kún lọ́tún àtòsí. wọ́n ní ọlọ́run bọ́wọ́ wa kó abdulrahman abdulrazak lórí ètò palisades lọ́tún àtòsí. àti àlámọ̀rí tiẹ̀ náà òní rẹ̀ àtọ̀lá ọlọ́run mọ́sàjọ́ máa dà. wọ́n ní àlámọ̀rí gómìnà wa náà òní àtọ̀lá ọlọ́dàkùn lọ́ máa dá sí i o. bàbá wa páàsì tẹ́sítì kan níwájú ọlọ́run. wọ́n ní gómìnà wa wọ́n pàṣẹ tẹ́sì kan níwájú ẹni bá gbé àga wọn a máa gbóòníkì ti a máa gùn wọn bí a ń pé wọ́n ní ẹni ọlọ́run bá sọ gómìnà káàrin wọ́n máa ń ní ìgbéraga lọ́bẹ̀ kàtà mẹ́lẹ̀ ẹni ọba ti gómìnà wọn máa ń ní ìgbéraga má ti jòkó ìwọ̀n ní ti bàbá máa wọn bá nìkan kọ̀ọ̀kan òjòkó tiẹ̀ ọlẹ́gbẹ̀ẹ́ àwọn ọlọ́pàá wọn máa gbogbo àti súnmọ́ yìí àmì jẹ́ máa pé àjòkó ti gómìnà àwọn afẹnu kò lè jẹ́ pé gómìnà àwọn ọmọ wọn ni ìjẹ́ni ọlọ́run gánù. ìwọ náà ó lórí pé àrùn ojú ni kì í ṣe àrùn ọ̀nù ẹgbẹ́ òun ni ojú ni kì í ẹbí gómìnà owó sọ́ra owó sọ́yì oníhà oníhì. gbogbo àyè kúnlẹ̀ sí òní bàbá kúnlẹ̀ wájú rẹ̀ bá àtàkùn kúnlẹ̀ sí àjọyọ̀ lọ́sà ìṣó òun ní bàbá ẹ̀ ló ní àjòkó lẹ́gbẹ̀rún báyìí gbàmí ò lè jòkó lẹ́gbẹ̀rún wa nítorí rẹ̀ sí. àdúrà tẹ́mi máa ń ṣe ẹ̀yin náà máa. bẹ́ẹ̀ a bá jura lẹ̀ fọlọ́hún èyí mo sọ pé kódà yìí nítorọ owó fún ọ nítorọ ní tí ire ni pé èmi rẹ já pàdé níwájú aṣáájú ẹ̀dá. èèyàn máa sọ láláyé tó bá dàrí kìámà ọlọ́run àtúnṣe lọ́lọ́lá èèyàn máa jọba láyé tó bá dọ̀hún náà ọlọ́run fi sáyé ọba lọ́hùn náà ayé gómìnà lọ́hùn bá wọ́n ní kòkóńdò yìí tá a wà lábẹ́ rẹ̀ yìí. òun lọ́lọ́run sọ tẹ̀sùbá láti sánmà wá sórí tó wá rọgbà ká tó sì tún padà lọ sánmà. òun ni ọlọ́run ọba sọ tẹ̀sùbá kalẹ̀ láti sánmà tó sì wá rọgbà ká tó sì tún padà lọ sí sánmà. ó wà ní masjidil istijaba gbogbo ohun tí àwọn ọba ní í ṣe. ọlọ́run ìjà béèrè rẹ̀ níbi wọ́n ní masjidil istijaba tá a yìí n tí ọlọ́run ọba ò bá ní ṣe kò ní já rẹ̀. lọ́la bẹ́ẹ̀ gbogbo ń tà ń béèrè ń bẹ̀ là ń padà wá dúpẹ́. lọ́la bẹ́ẹ̀ gbogbo ń tà ń béèrè níbẹ̀ là ń sì ń padà wá dúpẹ́. òun náà ló sì fún wa ní yọ̀ọ̀dá àti wàá bẹ̀rù níyà yìí. òun náà ló fún wa ní ọ̀dà láti wá bẹ̀ẹ́ ní àyín. tí ò bá ní ṣe. tí ò bá ní ṣe. yóò máa fi àwọn ìdíwọ́ kan dí wọn lọ́wọ́ tó wọn ní ráyè wá. yóò máa fi àwọn ìdíwọ́ kan dí wọn tí ò ní jẹ́ kí wọ́n ráyè wá. a wá fi fúnfún gbígbà wá láyè ká wá síbí nísìn gbígbà wá láyè tó gbà wá láyè. wọ́n ní gbígbà wá láyè tó gbà wá láyè tá a fi wá síbí yìí. a fi bẹ́ẹ̀. tá a fi bẹ́ẹ̀. a fi bẹ́ẹ̀. a fi bẹ́ẹ̀ kó jẹ́ ká padà wá dúpẹ́ fún òun. kó jẹ́ ká padà wá dúpẹ́ fún òun láyé yìí náà. kó fún wa lẹ́mìí àtàlàáfíà. kó fún wa lẹ́mìí àtàlàáfíà. àti ìfọkànbalẹ̀. àti ìfọkànbalẹ̀. àti ìgbàdúrà. àti ìgbàdúrà. ká tún padà wá yín wá dúpẹ́. ká tún padà wá sí àyín ká tún wá dúpẹ́. àmín méje. àmín méje. Amina, Amina, Amina, Amina, Amina, Amina ya Allah. Gbogbo ẹni tó bá fẹ́ oore fún ọmọ ẹnìkejì rẹ̀. Wọ́n ní gbogbo ẹni tó bá fẹ́ oore fún ọmọ làkejì rẹ̀. Ọlọ́run ni alijazawul ihsan ilal ihsan. Gbogbo lọ́la ìfọkànbalẹ̀ wá sí Ọlọ́run gbogbo ẹni tó bá wá ṣe àmì bùkátà tiẹ̀ náà kọ́ lọ́wọ́. wọ́n ní lọ́lá ìfọ̀kànbalẹ̀ wá sí ọlọ́run gbogbo ẹni tó bá bá wa sàmì àdúrà àdúrà tiẹ̀ náà kó máa gbà. abẹ́ ọlọ́run ọba àlekè ọlá àánú rẹ̀ tó fi ṣe léyìí tó fi ṣe irú eléyìí kó mọ́sà fi gbàdúrà gómìnà wa kó gbàdúrà wa lórí rẹ̀ kó gbàdúrà wọn lórí yín kó mọ̀ dáadára rẹ̀ kó mọ̀ sì jẹ́ màlá. kó mọ̀ dáadára yín kó mọ̀ sì jẹ́ màlá. kó mọ̀ wá ṣe ìtọ́sọ́nà rẹ̀. kó mọ̀ wá ṣe ìtọ́sọ́nà yín. àwọn bàbá ní àwọn màláìka mẹ́rẹ̀ẹ̀rin tí ọlọ́run ọba mi rán wá fàráńdà ibi tá a gbà jáde yìí ibẹ̀ ni wọ́n ti bá wọn táwọn ti ṣiṣẹ́. ìgbà táwọn wá bí wọ́n léde pé ibo lẹ́ ń ti ń bọ̀ tí wọ́n dá wọn lóhùn bàbá tún wá bí wọ́n léde pé níbo lẹ̀ ń wá ń lọ àwọn ni wọ́n wá fèsì wípé àwọn ń lọ sí mọ̀síjídìlẹ̀ ìsìjáàbà bàbá wọn bí wọ́n léde pé ìbo ni mọ̀síjídìlẹ̀ ìsìjáàbà yẹn wà torí pé mọ́sálásí. bàtà wa ń kọ́ yìí òtún ló kọ́ wọn wá dáhùn wọn á wọnú mọ́sálásí òpó tó wà nínú mọ́sálásí ó wá jẹ́ seventy two seventy two náà ló wà lórí plan. seventy two náà ló sì wà nínú plan. pípẹ́ tí wọ́n pẹ́ ní mọ́sálásí. pípẹ́ tí wọ́n wá pẹ́ nínú mọ́sálásí. àṣé iṣẹ́ ni wọ́n ṣe. àṣé iṣẹ́ ni wọ́n lọ lè ṣe ni wọ́n ń ṣe lọ́wọ́ tí wọ́n fi pẹ́. àṣé ìgbà tí wọ́n lọ tán. ìgbà tí wọ́n wá lọ tán. làwa ka òpó. làwa ka òpó. ó wá di seventy. ó wá di seventy a wá ibi tí wọ́n ti yọ méjì. a wá wá ibi tí wọ́n ti yọ méjì yẹn àrí. ẹ̀rọ ṣebí kún fẹ́yà kún ní lọ́lọ́run fi ń ṣiṣẹ́ nígbà tó ní iná máa amúrùhù ìzá ara àgbẹ̀ṣe à ń yẹ kún náà. kún fẹ́yà kún ní wọ́n fi yọ òpó méjì ń bọ̀ ló ti wá rí. wọ́n ní kún fẹ́yà kún ní wọ́n fi yọ òpó méjì bó lọ ṣe rí i. ìgbà tí wọ́n wá ń bọ̀ tí wọ́n débì yìí. ìgbà tí wọ́n wá ń bọ̀ tí wọ́n débì yìí. ọmọ tá a ní kó pè wọ́n wá. ọmọ tá a ní kó pè wọ́n wá. òun wà lẹ́yìn wọn báyìí. òun wà lẹ́yìn wọn báyìí. ó àfi wúù tí gbogbo wọn pa wọn jẹ atẹ́gùn. òun wá ń ké. òun wá ń ké. akérèmọkànláwù akérèmọkànláwù. akérèmọkànláwù bàbá ni máa bọ̀ wá máa bọ̀ wá. ẹ ìwé ìní tá a kọ tá a kọ àwọn yìí sí mo fi ṣe Ibrahim bẹ gbogbo ẹ̀yin ọmọ wa tẹ bẹ bá ń wá wá. so so ní kúkúrú. bàbá ní ní kúkúrú. níbí yìí làwọn màláíkà mẹ́rẹ̀ẹ̀rin ń ṣe. níbí yìí ni àwọn màláíkà ti disappear. a wá lọ igi yìí. èèmọ̀ bẹ̀ ni pé bàbá wa lọ igi yìí láti fi ṣó sáyìn. láti fi ṣó sáyìn àmì pé ibi tí wọ́n ti parẹ́ nìyí. wọ́lá ìbọn ṣe ń hu ewé bẹ́ẹ̀ ló sì ń ṣèso. bí n ti ń hu nígbà náà hmm. bẹ́ẹ̀ ló ń ṣe ń ṣèso. at the same time. at the same time. mo wá kìlọ̀ fún àwọn ọmọ pé wọn gbọ́dọ̀ já èso wọn o. bàbá wa kìlọ̀ fún wọn pé ẹ gbọ́dọ̀ já èso yẹn o. àmọ́ tí wọ́n bá rójú wa wọ́n máa ń já wọn fi ń lẹ́ra wọn lóko. tí wọ́n bá wá rójú wa wọ́n máa wá já wọ́n máa fi wá lẹ́ra wọn lóko wọn àwọn fi ń ṣeré ó wá rẹ gbogbo èso ni àtewé ló ṣẹ̀ṣẹ̀ wá hu ewé yìí nídìí eléyìí abẹ ọlọ́run ọba lèkè ọlá àánú rẹ̀ tó fi ṣe irú eléyìí kó mọ́sà fi gbàdúrà gómìnà wa kó gbàdúrà wọn lérí yín mọ̀ da dára rẹ̀ kó mọ̀ sì jọ màlá. kó mọ̀ da dára yín kó mọ̀ sì jẹ́ màlá. kó máa wá ṣe ìtọ́sọ́nà rẹ̀. kó máa wá ṣe ìtọ́sọ́nà yín. èyí tá a béèrè fún. èyí táwọn béèrè fún yín. wàláì kọ́lọ́hún fún alẹ́mí àtàláfíà. kọ́lọ́hún o àwọn búra pé wàláì kọ́lọ́hún o fún alẹ́mí àtàláfíà. n fẹ́ dákọ ẹnìkan. àwọn ò fẹ́ dákọ ẹnìkan kan o. àmọ́ ẹnìkan ṣerú rẹ̀ tí mo sì sọ fún pé tó bá ti parí eléyìí tó ń ṣe yìí kó fún eléyìí tó jù lọ ó sì ṣe bẹ́ẹ̀ fún un wọ́n ní àwọn wá sọ fún ọlọ́run pé tó bá parí èyí ẹnìkan ó ti ṣẹlẹ̀ sẹ́nìkan hmm. àwọn wá sọ fún pé tó bá parí e-, eléyìí tó bá parí eléyìí ọlọ́run ó tún gbé lọ sí ètò tó ń da ju eléyìí lọ ó sì ṣe bẹ́ẹ̀ ó sì ṣe amina ya Allah. ọ̀la amina mẹ́ta. amina amina. amina. amina ya Allah salatul fati salatul fatih iwato ba ma masami bismillahir rahim allahumma salli wa sallim ala sayyidina muhammadin fatihan wa hatiman wa ala alihi wa sahabihi salatan mutlikatan wa kulli ilahi wa lakal hamdu warzuqni bighairi hisab سبحان ربك رب العزة أما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. ọ̀gá láwọn èèyàn gbangba àmọ́ ọlọ́run làwọn fẹ́ bùn léyìí wọ́n ní bàbá wa ẹ̀yin kọ́ làwọn fẹ́ bùn lówó àwọn fẹ́ bùn ọlọ́run tó ní mọ́sálásí yìí lówó ọ̀gá làbọ̀ ọlọ́run tó ní mọ́sálásí ní ten million naira. àbọ̀ ọlọ́run tó ní mọ́sálásí ní ten million naira.